Academy of Islamic Propagation. ACADIP. Orúkọ mi ni Reverend Kúnlé Adébánjọ Samuel. Mo jẹ́ ọmọ bíbí Ògùn State. Ó ní kankan tí mo fẹ́ sáré sọ láàrin ìṣẹ́jú mẹ́ta ẹjọ́. Ó ní pé mo wòye pé Mùsùlùmí àwọn tó ti wà nínú ìlànà Mùsùlùmí wọn tí Ọlọ́run fi fún wọn wọn àmọ́ tọ́lọ́run fi fún wọn last year mo travel mo ní ọ̀rẹ́ kan a jọ wà ní Kẹ́ńjí mo máa ń ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri wàásù káàkiri mo wà nínú àwọn organisation tó jẹ́ pé tó lágbára bí mo ṣe ń sọ̀rọ̀ àwọn tó mọ̀ mí wọ́n máa wà ń bí báyìí àwọn tó rí mi tó máa mọ̀ pé ẹni báyìí ni mí. that is the miracle of yes. God's ministry. kí ni mo fẹ́ fàyọ ni pé mo travel lọ ní last year mo wà ní Kenya èmi àtọ̀rẹ́ mi ọ̀nà lájọ́ ń lọ ṣùgbọ́n àpẹẹrẹ kan ni mo ń rí nínú Islam tó fi jẹ́ wípé ó wù mí ó wọnú ọkàn mi kí ni ohun tí mo rí ni wípé ìgbà tí mo dé ìrìn àjò mo dé ìrìn àjò èmi àti ọ̀rẹ́ mi gbogbo bí tá à ń dé tá a bá ti dé ibì kan ọ̀rẹ́ mi á sọ wípé sàlámà lè kùn fún wọn wọ́n dá a lóhùn wọ́n dídá lóhùn tí wọ́n dá a lóhùn ni pé bí ìgbà tí wọ́n ti mọ̀ ọ́ fún ogún ọdún màá wá dúró ìyẹn bákan náà ó wù mí ẹ̀ẹ̀kejì ó lè jẹ́ à ń jẹun lọ́wọ́ ọ̀rẹ́ mi á ní á gbọ́ àsìkò ìrun á fi oúnjẹ yẹn sílẹ̀ á lọ á lọ kírun á fi mí sílẹ̀ á lọ òun bá a ní kí n jọ òun gbọ́ ìpè ọlọ́run fẹ́ òun bọ̀ ń sìn sìn sìn sìn ọ̀rẹ́ tímọ́tímọ́ tímọ́tímọ́ ni wá kí ni yẹn jẹun tó ó ó ó wá láti inú ọkàn mi ó wọnú mi ah kí èèyàn èmi àti èèyàn pa kájọ jẹ ká máa jẹ kó lè gbọ́ ìpè irun báyìí kó sáré dìde kó lọ so bẹ́ẹ̀ bí ìrìn àjò yẹn gbogbo travel ta gbogbo bá ṣe ń lọ káàkiri káàkiri káàkiri yẹn so mo ṣáà ń rí àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ yẹn ohun kan tó tún wá wù mí ní ìlànà mùsùlùmí gan òní pé bí mùsùlùmí bá ti kú ojú ẹsẹ̀ yẹn mùsùlùmí yẹn ń wọlé kí ló dé tí àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì tó jẹ́ wípé tókù bá kú àkọ́kọ́ lọ ẹ̀ ń bá àmú ẹ̀ mo gbé Hausa dáadáa o mo rí bí àwọn mùsùlùmí ṣe ń sin òkú bí òkú bá ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ti sin so ìdí èyí mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run mo wá ń bẹ Ọlọ́run orú ikú bẹ́ẹ̀ kí n dàgbà kí n darúgbó mo fẹ́ kú sínú Islam. Allah. Allah now reference Kúnlé. àwọn certificate mi wà ń bí o mo kó sínú envelope yìí. Allah Allah Allah.